láàrin ọjọ́ kan síra wọn àwọn ìjọ mùsùlùmí ní ilẹ̀ yorùbá wọ́n mà ti pàdánù àwọn àgbà àfáà méjì àti igi ńlá nínú ẹ̀sìn islam nílẹ̀ yorùbá ìyún sheikh abdulhafiz asamu abu tó jẹ́ bàbá àdínní ìpínlẹ̀ èkó tó tún jẹ́ bàbá ìmáàmù àgbà ìpínlẹ̀ èkó àti mufti ìyún oníwàásí àgbà fún gbogbo ilẹ̀ ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ sheik abdulfatai mohali alága wọn mà pàdánù àwọn méjèèjì láàrin ọjọ́ kan síra wọn tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn tó ní ṣe pẹ̀lú àìsàn àgbà inú pa àwọn àgbà fáà méjèèjì yìí èyí tó sì fa ariwo ìbánikẹ́dùn káàkiri àárín àwọn mùsùlùmí ní ilẹ̀ yorùbá ikú bàbá àdínní ìlú èkó sheik abdulhafiz samuel abu ènìyàn kọ́kọ́ kéde tó sì jẹ́ pé bàbá náà jáde láyé lẹ́ni ọdún mọ́kànléní ọgọ́rùn-ún one hundred and one years of age bẹ́ẹ̀ ni sheikh abdulfatai morali alága ìyún afáàgbà lùbà ilẹ̀ ìbàdàn òun jáde láyé ní ẹni ọgọ́rin ọdún ìyún eighty years of age gbàrà tí ikú bàbá àdé ní ìlú èkó tó ti jáde ní gómìnà babájídé sanwóolu ló ti fi àtẹ̀jáde síta bẹ́ẹ̀ làwọn èèyàn ńláńlá káàkiri ìpínlẹ̀ èkó àwọn náà fàtẹ̀jáde síta ṣùgbọ́n àtijáde tó lágbára jù ní ti olórí oko orílẹ̀-èdè yìí ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu èyí tó fi síta bẹ́ẹ̀ ni bàbá bọ́lá ahmed tinubu ìlú ṣèdárò sheikh abdulhafiz hasan mahabu ó ròyìn bàbá náà gẹ́gẹ́ bí ẹni tó kópa pàtàkì nínú ẹ̀sìn islam pàápàá ní ìpínlẹ̀ èkó tó sì ní gbogbo ìjọ mùsùlùmí ní ìpínlẹ̀ èkó ni kò lè gbàgbé ẹ̀ ní ti sheikh abdulfatai muhali alága gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ti ti fi àtẹ̀jáde síta bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé òun bá ìmáàmù àgbà ìlú ìbàdàn ilẹ̀ ìbàdàn yan sheikh àjígbọ́ tọmọ kékeré òun bá kẹ́dùn àti gbogbo ọjọ́ mùsùlùmí tó sì ní pẹ̀lú bí àlàáfíà ṣe ń jọba láàrin àwọn ẹlẹ́sìn tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì olólọ́wọ́ sheikh abdulfatai mọ̀ọ́lẹ́ alága nínú nítorí pé ipa takuntakun ipa àlàáfíà ló ń kó tó sì ní àwọn yóò mọ ìpè àwọn yóò mọ rírì ikú bàbá náà ìyàn àwọn yóò pàdánù ikú ẹ̀ gidigidi.